الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديثي على قوقني باب فضل الوضوء باب فضل الوضوء ọlá tó ń bẹ fún ṣíṣe àlùwàlá tàbí àlùwàlá ṣíṣe ọlá tó ń bẹ fún àlùwàlá gangan lẹ́yìn ìgbà tí imam annawawi rahimahullah rahmatan wasi'a tó ti mú àyà alkùránì wá láti fi ṣe ẹ̀rí gbé ìjọ́ran yan àlọ́àlá ṣáájú ká tó kírun àti ọ̀nà ìgbàṣẹ́ àlọ́àlá níbàámu pẹ̀lú bí ẹni tó pa wá láṣẹ pé ká ṣe àlọ́àlá ṣe fẹ́ ló ṣe wà nínú alukur'an suratul Maida ìtì àṣàlàyé lánàá ó wá tẹ̀síwájú láti máa mú àwọn ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kó lè máa ṣe wá lójú kòkòrò kó sì máa gbẹ wá lóǹgbẹ ìṣàlọ̀ àlá pẹ̀lú àwọn ọlá tàbí àwọn àjùlọ tó ń bẹ fún àlọ́ àlá hadith alákọ̀ọ́kọ́ tó mú wá òun lè tó wá láti ọ̀dọ̀ Abu àti al Muslim rahimahumullahu rahmatan wasi'a ipe Abu Hurairah radiyallahu ta'ala anhu sọ báyìí pé sami'tu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam yaqul mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àjọlọ ọlọ́run kó máa bá tó ń sọ báyìí pé inna ummati yud'auna yawmal qiyamati burran muhajjalina min athari al-wudu' faman istatọ́ minkum ayyuti ila burrota'u fali yafa'al mustafakun ali ipe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé dájúdájú àwọn ìjọ mi jọ ànábì gbogbo mùsùlùmí pátápátá tó wáyé tó jẹ́ pé lẹ́yìn tánàbì di òjíṣẹ́ ló di mùsùlùmí wọ́n máa pè wọ́n ní ọjọ́ àgbéǹde wọ́n mọ̀ pé wọ́n ní kíni ní ọjọ́ àgbéǹde ní ẹni tó ṣe wípé wọ́n mọ̀ tàmọ́lẹ̀ látara orípa àlò àlá wọn tí wọ́n ń ṣe wọ́n mọ̀ tàmọ́lẹ̀ àwọn ara wọn yóò mọ̀ tàmọ́lẹ̀ látara kíni orípa àlò àlá wọn tí wọ́n ń ṣe fámọ́nìsítà àníǹkùn ẹni tó bá wá fẹ́nu yìí áyùtí ìlàbúrò ọ̀sàú kó ṣe àlékún ìmọ́lẹ̀ náà falẹ̀yẹ́f al kó yá ṣe bẹ́ẹ̀ wọ́n ni wà á ní rọ̀bí Allah á ní kọ́l látọ̀dọ̀ àbú rẹ̀ rọ̀ náà ó tún sọ wípé sàmì ìtù kọlíìlì sọlọ̀lọ́hù aléwàáhàlì wàsálàm yakul mo gbọ́ tí olólùfẹ́ mi yẹn lànàbíwà Muhammad sọlọ̀lọ́hù aléhìwà aléhìwà tó ń sọ báyìí pé ọ̀ṣọ́ onígbàgbọ́ òdodo nínú àlìjẹ́nà yóò dé ààyè tí omi àlùwàlá rẹ̀ máa ń dé tábùlùkù lẹ̀ṣẹ̀lì ìyàtú nínà lè mọ́ mi ní àìsò ìyàbùlùgbòlòwòdó rọwá o muslim náà muslim ló gbà ẹwà pé ṣìlíyàtù ọ̀ṣọ́ nínà lè mọ̀ mi ní tó nígbàgbọ́ òdodo tó bá di jẹ́ ọ̀gbẹ́ǹde tábúlú yóò dé haitu yábúlógó lèmòtò ibi tí a lọ àlámọ́dé lára ẹ̀ àwáyé tẹ́wọ́lá ṣókí táàṣì lórí ẹ̀ pé ó fi ẹ̀yìn tí bá ṣe ń ṣàlọ̀ àlá fọ táàrùn ṣàlọ̀ àlá lójoojúmọ́ wa ni ọwọ́ wa ni ẹsẹ̀ wa ni orí wa tó bá jẹ́ ọ̀gbẹ́ǹde níjọ́ alìkìyàmà ìmọ́lẹ̀ ló máa tàǹjọ́ náà èyàn ó tàn ní ìsìlúmí ó tàn káwà náà rí ẹnìkan tó bá ń bọ̀ tó ń ṣàìn gbogbo ayé ní òdòjú bù pé áá ah, ah, hmm, tó ń tàn ẹ̀yìn tí láyé tàà bá rí ẹnìkan tí gbogbo ara ń dán tó mọ́ bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ oníjọ̀gbìn nìyẹn àwọn kèfè yóò tí wọ́n dúdú ojú ń yá ọmọ ilé mọ́sírọ̀ dọ́ọ̀ṣíkà tó mọ́sàbẹ̀ṣírọ̀ wà ojú ń yá ọmọ ilé ọlọ́run sọ́nù jùsù àmà jùsù àmà òní ọlọ́run sọ̀rọ̀ yẹn fẹ́ràn àwọn ìdásàmá ní ẹ̀ṣẹ́ ìdásàmá ń fàtọ̀rọ̀ ìdásàmá ń ṣàkọ́ eh, wà mẹ́ta àti gọ́rùkọ́ ìdítọ́lọ̀ ti sọ ipé ṣúrọ́tù abasa náà abasa wàtàwàlà an já àwùlẹ̀ àmà wà máa yẹ̀ bẹ̀rí ká láàrín níjọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàrán wọn ó máa tàn mọ́lẹ̀ bọ́ ṣíkà tó ń mú tábíṣírọ̀ wọn ó máa dunnú ìró ìdùnnú yóò máa wà fún wọn náà kí ló tẹ̀lé wáwùjú ń yà ọmọ ìdín àléhà gọ́bárọ̀ táró àkùhá kọ́tárọ̀ ọlà ìka òmùlẹ̀ kápárọ̀ tó lè fàjàrọ̀ àwọn ojú kan jọ náà yóò dúdú hmm, àwọn ojú kan ṣe kí ni wọ́n dúdú dúdú ni wọ́n kọjá pé ọ́ìlì dúdú dà sójú ó dúdú ojú wọ́n lè kókó ìrẹ̀wẹ̀sí ó mú ojú ọ̀lá ìka ọmọ lè kápàrọ̀ tó lè fájárọ̀ àwọn wọ̀nyí ni àwọn kèfèrí kápàrọ̀ jámọ́kù káfìrì kèfèrí náà ní ní jámọ́kù káfìrì ó lè jẹ́ káfìrú náà kùfàr káfàrọ̀ tù fàálà tù ìlà ìkà ọlọ́ni àwọn tó ní wọ́n dúdú tí èdè bo ojú wọn yẹn ìlà ìkà àwọn ni umùlì kápárọ́tù àwọn ni kìfèrí fájárọ́tù àwọn ni òkè àwọn lẹ́lẹ́ṣẹ̀ àwọn lọ́dára tó tó wá díjọ́ gbé èdè gbogbo ara mùsùlùmí insha Allah kọ́lọ̀n kó ka gbogbo wa kún wọn pátá gbogbo wa pátápátá ìtọ́lọ̀ ń kàwà fún wọn ojú wọ́n mọ̀ tàn mọ́lẹ̀ nínú tó ń jẹ́ kó tàn mọ́lẹ̀ làlọ́ alátà ń ṣe ọwọ́ ọwọ́ ọmọ tàn mọ́lẹ̀ ẹsẹ̀ wọ́ gbogbo àwọn àyè tó ní àlọ́ láńdé wọn tàn ìjọba ìdí so Abu Huraira ó wá ní ẹni tó bá fẹ́ kí mọ́lẹ̀ tòun kó tún bù sí ẹjọ́ gbogbo bí tó yà pé aṣàdàlàyé àdàlá lánàá pé omi àtàbá fọwọ́ wa yóò dé ìgbọ́n tàbí jẹ́ ń pè ní Yorùbá wọ́n wá sọ pé ẹni tó bá tún fẹ́ kí mọ́lẹ̀ yẹn ó gùn sí kó tún fọ́ kọjá ibi kókó tó wà níbi ìgúnpá yẹn kó fà lóòkè kó tún fọ́ kọjá ibi kókósẹ̀ kó tún fà lóòkè ṣùgbọ́n àwọn àfáà aládì apá kan ni wọ́n ṣàlàyé pé ìdírọ́ọ̀jì lélẹ̀ wọ́n ti kìíní kan ní àdífù mọ́dọ̀rọ̀jì tàbí ọ̀rọ̀ táà pè ní àdífù rẹ̀ pé ìdírọ́ọ̀jì wà ń bẹ ìdírọ́ọ̀jì ni ziyada tó rọ́ọ̀wì àlékún ẹni tó gba ọ̀rọ̀ wá lẹ́nu ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam imma bayana lima sami'a bóyá ó fi ń ṣàlàyé àlékún lórí nǹkan tó gbọ́ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam so àwọn apákanáà àfà ní ọ̀rọ̀ tí àbú rẹ̀ rà sọ yìí pé ẹni tó bá wá fẹ́nu yìí o kó ṣe àlékún ibi ààyè tí ó máa ṣàlù aládé ìmọ́lẹ̀ rẹ̀ yẹn wọ́n ní ọ̀rọ̀ àbú rẹ̀ rọ̀ ní pé ibi tọ́rọ ànábì parí sí ni wọ́n àwọn mùmí ni ó máa tàn àwọn ìjọ mi ó máa tàn mọ́lẹ̀ látara kí ni àlò àlá ṣíṣe lóòjọ́ àlìfíàmọ̀ ṣùgbọ́n èyí tó sọ pé ẹni tó bá wá fẹ́ kó tún ṣàlékún mọ́lẹ̀ rẹ̀ yẹn kó wá máa ṣe àlò àlá kọjá àwọn ibi tá a sọ yẹn kan ní òun ló fi yẹn kù mo rò fó ti yé wa radiyallahu ta'ala anhu almuhim èyí tó pàtàkì jù ní pé gbogbo ẹni tí ń ṣàlọ̀ àlá ni ó mọ̀ tàn mọ́lẹ̀ ìjọ gbèlè gbogbo àwọn àyà àlọ́ àlá ni ó mọ̀ tàn mọ́lẹ̀ yóò tán ìyẹn bí i pé wọn ò ní sí lára àwọn ọmọ náà nìyẹn ọlọ́run kó ṣe wá lọ́mọ náà ẹ̀rí inú àdíkì muslim tó gbà tí ìbàbú rẹ̀ rọ̀ tó gbà tẹ̀lé tó ní ọ̀ṣọ́ mùsùlùmí níjọ́ gbèǹde yóò dé gbogbo ààyè ibi tí àlò àlábá dé gbogbo àwọn náà lámọ́ tẹ́ ń pè lọ́ṣọ́ hmm? láyé náà mọ́ ṣọ̀ṣọ́ ẹrú àwọn ọkùnrin sí ìtàbá wọ aṣọ tájágbádá ni wọ́n jákan rẹ̀ wọ́n kò jákan sí àwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n máa ṣe ṣàkọ́ ìdádógó àwọn oríṣiríṣi aṣọ táwọn ọ̀nà lónìí táwọn náà bá dó tẹ́nìkan wọṣọ tí wọ́n kóṣẹ́ sí tẹ́nìkejì wọṣọ tí wọ́n kóṣẹ́ sí ojú ó sábà máa lọ ọ̀dọ̀ ẹni tó kó ṣẹ́ sásọun yàtọ̀ sẹ́ni tí ò ṣe kíní tí ò kó ṣe sásọ kámọ́tànra àwàjẹ́ ọ̀ṣọ́ àwa mùsùlùmí gbogbo ààyè ibi tálò aládéhùn ni ọ̀ṣọ́ ń gbòmọ̀ dé níjọ̀gbẹ̀ mi tí ó mọ̀ fi wá jẹ́ òpin yà láàrin àwọn tó ń ṣàlù àlàláyé àtàwọn tí ò ṣe kíní àtàwọn tí ò ṣe àbámọ̀ fún gbogbo àwọn aláìṣàlù àlá láyé gbogbo àwọn tí ìṣàlù àlá ń gbàfihàn wà lẹ́gbó tó ní gbogbo ilé tí ẹ̀bá ti wẹ̀ ó ti tó hmm, àṣejù ní gbogbo àwọn tí ò wá àlá láyé wọ́n wà mọ́ kábàámọ̀ pé ah àbámọ̀ ká wà lára àwọn tó ń ṣàlù àlá láyé ìmọ́lẹ̀ ò bá bú àwa náà dàrú hmm, ìmọ́lẹ̀ ò náà wá ṣe kí ni kò bá bú àwa náà dàrú torí pé ìjọba èdè àwọn kèfèrí ò ní rí ìmọ́lẹ̀ àwọn mọ̀náfìkì ń fi wọn wọ́n ó gbé wọn dìde láàrin mùsùlùmí ìmọ́lẹ̀ ó bo mùsùlùmí ṣùgbọ́n wà ní òkùnkùn wọ́n a máa sọ pé ǹzọ́rù náà sọ́tìrì hadith ẹ̀wò wà nọ̀tẹ́bìs nínú ìkùn ẹjá náà ṣe sọ̀ká náà ṣe ti kó láàrin mùsùlùmí tí wọ́n ń dá lọ kàràkàrà káwọn fẹ́ lọ mú mọ́lẹ̀ yóò rí bàbá iná hù ọlọ́run ó kàn ní ó kàn mọ ògiri kan láàrin wọn àtàwọn mùsùlùmí tí ó ṣe kí ni yóò wá ṣe òpinya láàrin mùsùlùmí àti òun náà ti wò pé yẹ àtàwọn mùsùlùmí afẹ́jọlọ wà jẹ́nà hmm? gẹ́gẹ́ bọ́lọ́run ti sọ pé wà wà ọ̀dẹ́ òun àwọn mùnáfìkì يخادعون الله wọ́n rò fáwọn ń tan ọlọ́run ọba jẹ wà ó wà ọ̀dẹ́ òun ṣùgbọ́n ọlọ́run ni ó tàn wọ́n jẹ níjọ́gbé yìí wọ́n á ti dìde láàrin ìṣùlùmí ṣùgbọ́n kò wá ní sí mọ́lẹ̀ wọ́n ẹlọ ògiri ó kàn wà láàrin àwọn mùsùlùmí ni ọ̀dọ̀ tí wọn lọ́run yóò máa jẹ́ ìyà ọ̀dọ̀ àwọn mùsùlùmí yóò máa jẹ́ gbádùn hmm, àwọn mùsùlùmí wà máa sọ̀rọ̀ sí wọn ní suratul hadid ó wà mẹ́ tó ní mò ń ṣàlàyé náà ní pé àwọn tí ì sálò àlá ni mo sọ débẹ̀ o ṣẹ̀gbé mùnábì kì í sálò àlá láyé fake àlò ló dẹ̀ ń ṣe fọ́wọ́ ní àlò àlá kò ṣe sí gẹ́bí àwọn olóṣèlú mi tí èsì Islam ò sílẹ̀ ní wọn ṣùgbọ́n wọ́n wò pé constituency àwọn yìí tàbí wọ́ọ̀dù táwọn wà yìí àwọn mùsùlùmí ò ní dìbò fáwọn yóò àwọn kírun lódì lódì mọ́ṣáláṣí òní ìkọmọdé ṣàtẹ̀sùgbà gùn yóò àlọ́ra tẹ̀sùgbà tó gùn àwọn àfáà kan wọ́n á ti sọ fún pé lọ wá tẹ̀sùgbà tó gùn wọ́n fa kòwé ìkankan kó sá lè rí bòyí yóò sálọ àlá gbogbo ẹ̀ ní ó ṣe yóò gbé ìrọ̀ e ní òkè dìde láàrin mùsùlùmí iṣẹ́ tó yẹ kálù lára rẹ̀ kò ní ṣe kí ni kò ní ṣe kò ní rí mọ́lẹ̀ so òun náà fẹ́ẹ̀kì ló ṣe lọ mú mọ́lẹ̀ ó ti kó láàrin ẹgbẹ́ tó bá ti rìn fẹ́ lọ mú ó ti kó láàrin ta ni mùsùlùmí ìgbà tí ó wẹ̀yìn kò rí mùsùlùmí mọ́ wọ́n ti fòbìrì dí wọn àwọn mùsùlùmí àwọn sọ pé ẹ̀yin lẹ ẹ́ tarobastum àti títí kò ní dìde láàrin mùsùlùmí wà ń tàzùlì yàwó máa yú alìmùjìrìmù lọ́lọ́run sọ́nù sọ́rọ́tù yàtì ó yẹ bọ́ sọ́tọ̀ gbogbo ẹ̀yin kèfèrí ń tàzùlì yàwó máa yá ẹbọ́ sọ́tọ̀ ẹ̀yin kèfèrí hmm? wá ìdánù fúúsù súgbìjà àwọn ẹ̀mí tó jọra wọn wọ́n sùpọ̀ mọ́ra wọn nínú ìtumọ̀ rẹ̀ ní kìíṣẹ́ oníkan ìtumọ̀ rẹ̀ wà ìdánù fúúsù súgbìjà tó gbọ́ àwọn ẹ̀mí àwọn kèfèrí gbogbo wọn lọ dúró sọ́tọ̀ ó dúdú kébà lè sọ́nu bọ́lá ti sọ́nu sọ́rọ́tò lẹ̀ kí ni sọ́rọ́ àtà àkàlẹ̀ kan sọ́rọ́tò abata sọ́rọ́tò abata abata wàtàwàlà ojú ìyá ọmọ ibin mọ̀sírọ̀ bọ́ọ̀ṣùkátó mọ́sítàbẹ̀ṣírọ̀ wà wà ojú ìyá ọmọ ibin àbáyé sọ̀hánàlá ó owó olódi gbàgbé ìjú ìyá ọmọ ìdí mùsílọ́ bọ́ àṣíkà tó mùsàbíṣírọ́ ojú ìyá ọmọ ìdí gọ́bàárọ̀ kọ́tàrọ̀ ìka káfàárọ̀ o àwọn ọlọ́run torí pàwà jáláwọ̀ dúdú tó jẹ́ ká máa sọ báwọn ojú ti wá lè di funfun ṣùgbọ́n ègbò tọ́lọ̀ ti dá lé ègbò tẹ́lẹ̀ yóò funfun jẹ́nà aláwọ̀ funfun ọ̀rọ̀ ní mọ̀ tán ara rẹ̀ jẹ́ ìṣúwá dát òjò àwọn ojú kan ó di dúdú jọun àkàfàrtún bàdà ìmánìkù ìṣúwá àwọn ojú wọn ó gbogbo ẹ̀yìn ìbú aláwọ̀ funfun ọlọ́ni ojú wọn ó ibi yàdọ́t àwọn ojú kan ó di funfun wàsúwádà àwọn ojú kan ó ti dúdú máyà kùránì lórí náà lórí ra máa ń ṣe wá àti tàbíta sọ àlàyé ọ̀rọ̀ ọlọ́run báyìí ẹlòmí èṣù ó sọ fún pé ẹ̀rọ ọlọ́run ní ìsúwádà ojú wọn ó ti dúdú àwọn dúdú ń kọ́ ìbòyà dot ojú owó di funfun àwọn tó bá ṣe tọ́lọ́nà wọn ojú owó di funfun àwọn tó bá tí ò ṣe tọ́lọ́nà òyìnbó ojú owó di dúdú kò bá jẹ́ lárúbáwá jù bẹ̀rẹ̀ ọlọ́wọ́sẹ̀bí lárúbáwá dúdú black dúdú kirikiri lárúbáwá bẹ̀ ni wọ́n kò dé so àwọn èèyàn kọ́ èyí tó bá fún lọ́ọ̀nà wọn ìbíyàbọ̀t uh, ojú rẹ̀ ó di funfun ọlọ́run kún fún alágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ torí náà jẹ́ ká máa ṣe àlùwàlá wa dáadáa ká máa ṣe kí ni ká máa ṣe àlùwàlá dáadáa tábà tí wọ́n ń ṣe ká máa fi sọ́kàn wípé gbogbo àwọn ààyè tí mò ń fomi ṣàn yìí tí mò ń fomi fọ̀ yìí ni ó máa kàn mọ́lẹ̀ tí bá dìjọ àlìkìyàmọ̀ ká máa jẹ́ kó wà lọ́kàn wa kó má jẹ́ pé a kàn ń ṣàlọ̀ aláburú bá ṣe ń ṣe ẹ̀ká máa fi sọ́kàn pé insha Allah lóòjọ́ àkíyàmọ̀ gbogbo ààyè tí mò ń fún ní fọ̀ yìí ló máa máa tàn mọ́lẹ̀ ṣé kì sọ èmi wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn dáadáa pé bàbá ti ń ṣe ṣẹ́ẹ̀sì ká máa mọ̀ wò bí ẹni pé ẹ̀sìn bàbá mi ni mò ń ṣe tàbí ẹ̀sìn ìran wa ni mò ń ṣe tàbẹ́sìn àdúgbò wa ká máa ronú ká máa jẹ́ kí ọkàn wa máa lọ síbi ládá tàbí tàbí àwọn àjùlọ tàbí àwọn ọlá tí wọ́n sọ kó wà fún àwọn tánàbí ṣàlàyé fún kó wà fún àwọn iṣẹ́ yẹn ọlọ́run kó ṣe wá ní mùsùlùmí tó tọ́ o mọ́ ṣe wá ní mùnáfíkì o mọ́ ti ṣe wá ń kéfèrí yá wà lára àwọn tí àlọ́ àlá tí wọ́n ń ṣe àlọ́ àlá tí àwọn ààyè àlọ́ àlá yóò wá mọ̀ tàn mọ́lẹ̀ lójú àlùkì àmọ́ برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين وعليكم السلام ورحمه الله kí ni ẹ̀ẹ́n tó ń pè ní mùnáfìkì gẹ́bí wọ́n ṣe béèrè méjì ní ìṣe mùnáfìkì ọ̀kan wà tàà ń pè ní an-nifaqul i'tiqadi mùnáfìkì tó jẹ́ pé ní ọkàn rẹ̀ ló wà kí ni wọ́n pè ní mùnáfìkì tó wà ní ọkàn ni pé kò nígbàgbọ́ sí gbogbo ń tàà ń ṣe ìrun bá ń kò gbà pé béèyàn kírun yóò kò gbà gbọ́ bẹ́ẹ̀ kò nígbàgbọ́ kò sílẹ̀ ní ẹ̀gbẹ́ béèyàn kírun yóò mọ́ kò ní sọ síta o wípé ṣé gbogbo ayé yìí àwọn China èèyàn mélòó ni muslim China gbogbo China Chinese ẹni bá ìwà rí lọ́lọ́fẹ́ lò tẹ́lẹ̀bọ̀ kan bá kú yóò máa yìn láàrin bá ní àkẹfẹ̀rí wọn ní kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ yóò ní ìwà lọ́lọ́fẹ́ lò kò nígbàgbọ́ sí mo rò pé àǹgọ́ kìíní òun náà fi ń pè ní olójú èjì ní Yorùbá alágàbàgebè sí tó ń sọ jáde

òun ó yà outcast ìyẹn tó bóyá ẹwọ́n ó òun lẹ́bí ìdáké ọ̀nà kejì ni pé ó lè máa ṣe nítorí ojú rẹ ó ń rẹ àwọn mùsùlùmí ń kan lọ́dọ̀ bí kéèyàn ní kéèyàn ló ń fẹ́ ṣe àbẹ́yàn fẹ́ ṣe èèyàn fẹ́ lọ sílé ìgbìmọ̀ aṣojúṣòfin rẹ̀ àbẹ́yàn fẹ́ jẹ ládùúgbò bóyá nù irú náà lọ rí gẹ́gẹ́gẹ́ ìyá lọ fẹ́ ṣe káṣílọ̀ ìyá ìdó fi ń kàfẹ́ lóní lórúkọ jésù jésù aṣàánúwà lórúkọ wà bá àtọ́mà àtẹ̀mí mímọ́ ìjàlá ẹ̀fún ikú fẹ́ di káńsílọ̀ ṣe yóò jẹ káńsílọ̀ irú ẹni yẹn kò lè gba islam yóò di mùnásìkì láàrin yóò wà máa ń ṣe bí mùsùlùmí kò sì dọ́kàn rẹ̀ torí pé ó fẹ́ ṣe kí ni ó fẹ́ jẹ àwọn ọmọ wọn yẹn àbúkẹ́ yẹn wà kí ẹ wá ní ẹ̀ǹkíkù sọ́gbọ̀n rẹ̀ yóò ní mùsùlùmí lòun náà ṣùgbọ́n tó bá di kúrò láàrin yín tó bá wà ní ibi tí àwọn kìfè níwà yóò tún máa ṣe bí ìtì wọn gẹ́gọ́lọ́ ṣe sọ́nu sọ́rọ́kùnlù bá kọ́rọ̀ wípé wàídà alákùnlẹ̀ dínà àmànú kọlu àmànà tí wọ́n bá wà lọ́dọ̀ ọjọ́ bá wà sọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdìdí wọn láwọn gbàgbọ́ wàídà kọlọ̀ ilà ṣàyàfí ìrìhìn kọlu ìnà màákùn

ya àmẹ́hùn láfọ́jú títí tí kí ó fi pa wọn so mùnẹ́bì tí tọkàn nìyẹn àwọn àmì mẹ́rùn láti lè mọ mùnẹ́bì tí kan yẹn to ba ti ṣe alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ òun ni bógúdò nàìjá àbí ìrọ̀sọ kéèyàn kórìíra nǹkan tánà bí mú wá gbogbo tánà bí mú wá mùsùlákọ̀ níbọ̀rọ̀ gidi pé ó kórìíra yìí gbogbo bá àjìmọ̀ já àbí ìrọ̀sùn ìkórìíra apá kan nínú bánàbí mú wá kò kórìíra gbogbo bánàbí mú wá o ṣùgbọ́n àwọn míì nínú bánàbí mú wá ó kórìíra ní ẹ̀dùnsùn tó bá lẹ́yìn kórìíra nǹkan tó bá ti ń gbọ́ báyìí ẹ̀rìkẹ́ yóò fò jáde wọn ṣaláṣe ní pé wọ́n ti ń sọ̀rọ̀ bí iná ni ó wọ̀ sẹ́yìn lẹ dáná ni ní ọkàn ní olóòrùn máa ń lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ gbogbo bá àbí mẹ́jẹ́ àbí ìrọ̀sùn nínú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kínú rẹ̀ ó máa dùn nígbàtí iná ẹ̀sìn bá ń jó àjórí rẹ̀ iná ẹ̀sìn ẹ̀sìn gangan orí pé ẹ̀sìn ń kú inú rẹ̀ ó máa dùn ni bí kí wọ́n sọ pé àwọn àpá lọ ṣe wà nílùú kan

àìsàn covid táà lọ́mọ́ta inú ọdún olùgbẹ̀ hàn ìwọ ni gbogbo owó tà ń kó lọ́mọ́ta tà kàn lọ ń kó fáwọn lárúbáwá tí wọ́n fowó wá gbádùn owó wa ni wọ́n ná tí wọ́n fi àwọn ará mọ́ka sí àti ẹ̀jẹ̀ wọn díẹ̀ ká fún gbàtà lọ́mọ́ka lọ́dún méjì mẹ́ta báyìí gbogbo wa tà ń kó lọ ní ọkàn ló fi máa sọ inú rẹ̀ ń dùn lórí pé àwọn èèyàn ṣe fàwa fún kábàbí inú rẹ̀ ó máa dùn nígbà tí inẹ́ẹ̀sì máa ń jó àjò rẹ̀ inẹ́ẹ̀sì máa wá ń jó lóòkè tẹ́sìn dàgbàsókè inú rẹ̀ ó máa bàjẹ́ inú rẹ̀ ó máa bàjẹ́ bí kí wọ́n sọ pé central mosque kàrẹ́ o wọ́n wú o wọ́n wá tún ní nǹkan tó wá tóbi sí ìbànújẹ́ ńlá ní fún hmm, bí kí wọ́n sọ pé ọmọ ògbẹ̀ kan ọlọ́wà ní èbò ti lọ láti 1950 ó ṣe pàtàn ẹ̀kí títí wọ́n ní ààrùn ọmọ bàbá kìíní nìyẹn ló bí Ah, ilé wọn ní wá ní mùsùlùmí ló wá dé lọ ní ah, báwo lẹ ṣe ń ṣe sí ilẹ̀ ló wá lọ ní ẹfún nílẹ̀ wọ́n ní kò sílẹ̀ ó kàn kó 100 million sílẹ̀ ní 100 million naira wọ́n wá fún lẹ̀kan ló wá kọ́ mọ́ṣáláṣí àgbàyanu kan sí òkọ́ lé kí ó sí ó kọ́ àwọn afáwà ó tó wá kọ́ skúù bẹ́ẹ̀ ọlọ́fẹ́ ni àwọn ọmọ kan rọ́ lọ́bẹ̀ inú ìbànújẹ́ ńlá ní ó bá pẹ́ ah! ilé ìpínfẹ́kẹ́sìn ojú òbí hmm, mẹ́sì jólòkì ìbànújẹ́ ò bá ó tún wá wálé ọdún léyá gbogbo àwọn bàbá bàbá mùsùlùmí ló rẹran fún gbogbo àti òpẹran léyá ẹgbà kéte ẹ̀ṣẹ́ tó pín ẹran fún wọn gan tó rà fún wọn ní kálukú lọ pàtí ẹ̀ ẹ̀mọ́ wà bá wọn ìdàmí yóò máa bà tó àwọn àmì táàfin máa ma mọ̀ láàbì kìnnà tẹ́bí eyín ṣùgbọ́n mọ̀ náà fi kí ti èyí tá à ń pè ní àlẹ́ àmàlì àmì fákùlẹ̀ àmàlì mọ̀ náà fi kí ti ṣe kò dọ́ kìí ṣe pé ó di àdìsọ́kàn rẹ̀ olànẹ́bì sọ̀rọ̀ láàrin ọ̀sán sọ bí aláàmọ́tù munafik salata àmì salam àmì àwọn munafiki mẹ́ta ni ìdá hadasa kàbìbà tó bá sọ̀rọ̀ yóò parọ́ tó bá sọ̀rọ̀ yóò ṣe kí ni yóò parọ́ wà ìdá wa'ada akhlafa tó bá ṣàdéhùn yóò yẹ àdéhùn wà ìdá àtúmìnà kọ̀ọ̀nà nígbàtí a bá sì fọkàn tán ìyẹ̀lúgbéta bá fún ní àmọ́nà yóò jàmbá àmọ́nà yóò jà wá ń tàn náà kòrògbó díẹ̀ àwọn ìyẹn jẹ́ àmì mùnáfìkì torípẹ́ báwọn mùnáfìkì náà òkúrọ́ ni wọ́n fi ń sọ orí bẹ́ẹ̀ ìbàjẹ́ torípọ́lọ̀ ń sọ ọmọ kùránì pé wà ìdá kọ́ọ̀mù ìlàsọ̀ láti kọ́ọ̀mù kùsáàlà ẹ́ tí wọ́n bá fẹ́ dìde láti kírun wọ́n ó dìde ní kùsáàlà pẹ̀lú òròjú ìtòsí pẹ̀lú yóò kí ojú kò ní dìde wọn ló bàtà náà bí bá ń dí sọ̀lọ́lá ayọ̀sán lóòrùn ìwọ̀n dìde wùyà ni láti lè mọ́jọ mùnáfìkì tí ó dìde tí ó lọ kíkọ̀ ẹ̀yìn ó dìde wùyà wúyà yóò dìde kó mọ́ bá sí gíní kó mọ́jọ àwọn mùnáfìkì tọ́lọ̀ ní ó láyà kúrú náà lọ àwọn mùnáfìkì ìrántí ọlọ́run ńlá kọ̀ nílá díẹ̀ náà ní ẹmọ so àwọn àmì tí gbogbo kí ní mẹ́tẹ̀ẹ̀ta bá sùn òkè àrẹ́bì tí wọ́n sọ pé nígbà tó bá ń tí gbogbo ẹ̀ bá wá pé sí ìyàn lára mẹ́fẹ̀ táwọn àbí mẹ́rẹ̀ rí sí mo fi ẹyọ kan tánà bí fi kún lórí wáyà mìí tó bá ti lè pé sóńtọ̀ lára àdẹ́bì sọ̀lọ́lá alìbàtà ni mùnáfì kí ló ń tọ̀ olóbi ẹ ká máa ṣọ́ra tàbá tí ń sọ̀rọ̀ ká má jẹ́ òkúrọ́ tàbá tí ń ṣàdéhùn ká má jẹ́ tí ó máa yà déhùn tí wọ́n bá ti fọkàn tán wa ká má jẹ́ ni tí ó máa ṣe kí ni tí ó máa jàǹbá àdéhùn tí ó máa yẹ àdéhùn káàkiri mọ́ jẹun tí ó máa jàǹbá ìfọkàntán tí wọ́n fọkàntán wa gbòròpó ká má bàa di mùnáfíkí gbòròpó àlàyé yẹn ṣó kí bó ṣe wáyé ọlọ́run ó ṣàánú wa wallahu a'lam اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء irú ẹ̀jẹ́ tètè mẹ́sàn pẹ́ wá irú ẹ̀jẹ́ sọ Nàìjíríà ń sin muslim muslim ticket òun ni ó mọ̀ sọ́jù ló wáyìí Nigeria muslim wà christian wà báwo ni president àti vice president ṣe lè jẹ́ muslim muslim eh? àtẹ̀yìnwá òun ṣe bẹ́ẹ̀ mẹ́tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ látẹ̀yìnwá Nigeria ti yàtọ̀ tẹ́bá fọlá pẹ̀rẹ́ gbogbo wà gbogbo Nigeria ti tẹ́lẹ̀ ti yàtọ̀ ní ìsìn bó ṣe ẹkọ́ rí ní ẹ́ tẹ́bá sọ pé wíkẹ́ ń kọ́ sí pé deputy governor ṣe wọ́n ìgbẹ̀yìn àti mọ̀ pé wọ́n ń ṣe muslim tẹ́bá fọlá pẹ̀rẹ́ muslim ni wọ́n kéré ń ṣùgbọ́n à ń sọ̀rọ̀ gbogbo nàìjíríà ìrọ̀ ló ń pa ò ẹ̀sìn yẹn ló ń kórìíra ẹ̀sìn rẹ̀ ló kórìíra pé mùsùlùmí méjì tó ti ń lo òkè báyìí òun ló kórìíra hmm. irú ìjáàbù tọmọ ń lo jáàbù ń sùn tẹ́bá ló yẹ kí wọ́n dàbí kòmínà uniformity kí gbogbo ọmọ jọra wọn tí muslim bá lo ìjá ṣẹ́mọ̀ ajábi ẹni báwọn yòókù ń ṣe student olóògbé àti ọmọdé ọmọdé lé wọn tí wọ́n lọ máa lò ìrọ́ ló pàwọ̀ ìbànújẹ́ ṣẹ́sìn ń lo òkè pé wọ́n ra mùsùlùmí pé ah, ah, ọmọ muslim ló lọ sí ní o ẹ̀wọ̀n kàwọn kan ní kí nọ́ọ̀sì máa borí ṣẹ́mọ̀ tó bá borí yẹn ẹ̀jẹ̀ lè ta sáṣọ yẹn náà ìdẹ́kò ní smart iṣẹ́ tí ó fẹ́ ṣe ìgbàtán bá ní kó mọ̀ bẹ̀ wá níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ abẹ tí ìjáàbù yẹn bá kó <laughs> ń kán ìbànújẹ́ yẹn ní dàlá bẹ́ẹ̀sì ń lò òkè tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan gbogbo omi ní òdìnà jáde bẹ́ ọlọ́run ṣàánú wa allahumma أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر المجاهدين في كل مكان اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وأتنا عاقبتنا في الأمور كلها واحكي كماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ويا مقلب القلوب ثبت قلوبنا على دينك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلنا مقيمي الصلاة ومن ذرياتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته